من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإيسان إلى يوم الدين أما بعد أنا شيء أنا كيجي èyí ni oṣù rọ̀bíul awal lórí méjì ìwọ̀dọ̀ 1439 rọ̀bíul awal oṣù kẹta àbàpà lórí méjì oṣù àmìnihu gregorian calendar oṣù kẹwàá kan lórí ogún ìwọ̀dọ̀ 2000 17 karatu anai a jana kwa tafsir 75 في سورة المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو رحمناهم وكشفنا ما بهم للجوا في طغيانهم يعمهون الله تبارك وتعالى yakan wa ifi karatuwa nai yanihin walau rahimnahum ma shakini turuka fi jimomi mali وكشفنا ما بهم من ضر toluka kanya kide pa mayin toluka kanya lekeke bu mate lalaju fi tughyanihim yamahun mamango mamango tunu mamango tunu togba evi lama mama le yeye vi lama yamahun tagba na ŋu godoma tɔgbalo ama kafiri ŋa la wa atu jue ma dɛ hmm. maa kini yamahuna ayi yamuna ani rushdi iyuma na kpɔhɔ yɔgbalo godo kɛgbɔ yamahuna ayi qur'an hmm. ayi yatahayaruna ɛn mana la a bɛ k'i yɛ tɔrɔ dadun lalaju fi tughyanim lalaju yani latamadaw mama continue ehi lama ko kafiri sima. ami mushriki mabetuma nuje gbiti ko ojo ama betuma nuje gbiti ko ojo allah tabaaraka wa ta'ala oya iwumewa ishuma ajuma enwa ki mumaki ishuma ajuma yẹni ẹ̀ máa ṣàkà kí ni torúká ẹjú mọ́mí máa lí ọgbọ́dọ̀ a papú ṣákáká amúkẹsẹ̀ bù máa tẹ́bà aláì ẹnẹ̀kì máa tọ́nà ẹ̀rù máa ìmà àwọn dídẹ́ rẹ̀ ìjọngó lè náà ti káàkiri kàjú mi ní iná tí ó lẹ̀ ta la ge na yi. alùpùpù alùpùpù lẹ́yà ya wá rẹ̀ ẹnìlẹ́ kọ́ wá tuntun ìwọ́n dàbí wọ́n kà ń múnẹ̀ ẹnìlẹ́ kọ́ wá tuntun ìyá ajá ni na ń ná lẹ́hún lẹ́hún lẹ́hún lẹ́hún lẹ́hún ẹnìlẹ́ bàá tọ́nà gbígbé nà ẹnì dúkìá òwúṣẹ́pọ̀ alẹ́hún but in most cases e ma ọla kakakakaka moto kẹ atọ alo ida nga mẹ adu moto le da taka mẹ dukọ lẹ do ye ma ọla eka yẹ hẹ ama ka o yẹ lẹ o yẹ nẹ o kẹ nẹ kẹ dẹ mẹ lẹ ẹtsẹ wẹ wa nẹ yẹ o kẹ lẹ ma ka o yẹ nẹ o yẹ yẹ dẹ o yẹ kẹ dẹ ba aya jọ lẹ lẹ wẹ na neti kọ ẹ na gbẹn kẹ anya hapun kẹ la ka o tó lọ n'anyi ẹnẹ e yẹ anya alo tu lẹ bisimilahi alahu akubaru. addu'a mu bitigwa ya ce yace subhanallazi sakhara lana hadha wa ma kunna lahu muqrinu ila rabbina lamunqalibun alhamdulillah alhamdulillah gogo amma addu'a mu yace bismillah tawakkaltu ala allah wa la hawla wa la quwwata illa billah allahumma inni a'udhu bika an adilla wa adilla wa azilla wa azilla wa azlima wa azlim awajhala wa yujhala alayya amma addu'a yake da ko da ki goyi mashini igwanaci yaji ni gwanaci kafi ni gwanaci tabara ni gwanaci jawaka ni gwanaci surati muminu na igilo ogun yobe hanu ya ci kala lama ka ichi ichi mu mun yadu ta ile lafiya lau ile tu gida en gide ke en duki makare boni ba imi chekka da ti hede ne kya ta ime ti ata gire ya ka betuma ci shulun ka betuma ci ka kene adu jini ngomu jingo da koi omole ikini edo chini kiji ingo tie ne ka kile kedo ngoda lu pa ingo chumu ne kile ngom fil edo chini kiji taki de gugu ya gwa kai amenge bo ka ti jaka na leba ango goda be na kini alko nyongo ko kire babu de mo aba tude gbe bo ango try ingo ko shikolo aligo uno bleka yo acho ga colo ka ka makaranta gbo ka ci karatu mi gida ijija akun ka ci karatu amma duwa kuma ce yi kuma yi wuye gbogbo ewu eje na ujamu ewu oyin lọtaka da askarule oyin dahun hisnu muslim ila imu dahun amma duwa kuma ce yi ka ci ci ma m dun mu mu ya ce yi yanihi mi aka

ŋati gbo ŋa ŋɔra ti mi ni e e ke ma bo ni ŋa tsolo go ɛgba ŋa lɔ ho ɛgba egbe kɛ do ka do ŋkɛ tegbe yi ba kɛ tegbe yi ba egbe tsɔ anɛ anɛ ŋɔ anɛ ɔgba ŋu n'ehe kɔ mu anɛ anɛ egbe kɛ nɛ ma ma takɛ da ɔkɔ anɛ ba ŋa li.

hi albaraka adua unga na yenyo la dun dun o ye kele ko ngeno na kede ba nge gwa ka ho chini kole keda bi da bi yo yo melu ba egbe egbe un mamu albaraka aduha ila dunga ba e du ka ya tukolo je so en eh, ka tini ka drive komo ta ka chamulu ka bane ja kini allah yeni ima cha ka kini abe ku ma tu di be ku ma kafiri ci ka ju ki kere ba ma ga ni ka ma kini ha idu ni ba ki mu de ni ima che ni o na nyo pa ku cha kalu lele ju fi tuyani ya mahu lete ma daw eh fi tuyani fi dalalihim ya'mahun yatahayyaruna yataraddaduna لتمادوا في الكفر يتحيرون يترددون إلا ما ما نالا جيجي وتابو جوا وندا جماعة جماعة بيبو يبا تاكي جاي بيبو ما ما هو مبريك بيبو أي علم بروا جماعة هتبا ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون ولقد أخذناهم بالعذاب عند الله تعالى ينهي أما تغني أبوله فعذابا yana mace gonya mele bai azaba fa mastakanu li rabbihim eh ne ko yundumanu dumanu edo ma itane ɗan kuma addu'a kini a sakina yi mastakanu mani sakina kojon manu redo eh manu redo kojon fama khada'u wa azharu almaskan ko ne istakana bi ma'ana o ne tolano kuma addu'a kini istakana yi shi arabu istakana itolano ìkọ̀dọ́à ìmòyítẹ̀pẹ́ fama kọ́dọ̀ uli rọ́bìhìm má tọ́lá nọ́ọ́jọ́n má hì yá nẹ̀ọ́jọ́n wọ́n má yẹtẹ̀dọ̀rọ̀ o má kójú momi túbọ̀ yọ pàyé tàdùhán wọ́n láyé tẹ̀lẹ̀ lẹ́lú ilé yìí tààlà bìdọ̀ a má gbójú momi túbọ̀ yọ pàdùhán. matola no matolo no ngojo ni ma gbeju no tubo ojo padu am ali amaka gride allah yene amate wonya mele pa azaba o se nka azaba ki yolo une une akunga agbon polisi yo ye ki ame abayo yi ki no pa ola ma abayo yi ala kete ali amo ma ye ayo o me ame angona ne uja me na ne uja yo ki meniki challenge police omole polisi ihu ewehu ike na ihu ewe kene ihu ihu etogba ihu etogba ewehu nwubi ẹ̀hùn yẹ́ lẹ́nà àgẹ̀dágùn máa ṣètọ́ ìdìlẹ̀ òkòlò yẹ polisi kì mẹ́du okolo mẹ́du òkòlò yìíhun station yìí ìpá polisi ń wọ́n mọ́lẹ́dà eji benu agbagu maru to e ba da bele gibu chama du yo ni gido mo mane o e meji bi ma ba ni gido o bididi ni gen obata ola du ma du o moleke turale eyi eyi police station abudu ken payo kade to ko meste kanu ya do mo e, e, e, e tolo e tola no ama oju na makabiri ba ama mazu madu kereba mele ma maka ya to ba ma egba ti tupe kuma aholo oju e ba

ena bola ni bi pata bale ba ina do aki sebi buja ne kureshima yena ojo olo odo kweta ke dungi buja ne bi yusuf iba dodo kweta la ngi da allahumma aini alaihim bi sab'in oyo na bi bi ke bi mi ke sab'i wali bi ke dunga ne bi yusuf yi اللهم أعيني بسبأ كسبأ يوسف اللهم أعيني عليهم بسبأ كسبأ يوسف أجو نادي بيه ọlọ ibi kẹdù ńlá níbi ètò ibi kíkà kẹdù ọyọ mẹrin ọmọdé ibi mẹ yáà ni ọdọ méje ọgẹnẹkì ẹẹdàmẹnẹkà ẹgbàkà níbi ètò aka akójú ọ̀nà ńkọ ìbò yá nẹ̀hún alukonu náà náà kìlẹ̀ àmọ̀kùnà méje mayọ okùnà méje kìsẹ̀ yóyó okùnà méje kìsẹ̀ gbọgbẹ ìyẹ́ gbọgbẹ akíyẹ̀ yóyó mi abá níbi ètò òkojú kọ̀ọ̀lẹ̀ tẹ́sirọ̀ ùnà sẹ́bà àti ní ìnàdá àbá. fama hasọtum fadaruhu fi sunbuli yẹni ọdọ méje ohun mẹ nya lùsẹ ọdọ méje lẹba ọdọ pẹta ya wa ẹ tuma ya ti mi ba di zalika ka saba n ya akulu ya ya ma kọjọm tu lahunna illa kọlila ma tuntunu so ama ya lẹ emudun wa ọdọ méje ŋa ne bi su sọbata ọpẹta yi yẹ yẹ ni mana. Hmm, Allah akbar ye ayin noroka, yeye doka kwa recession chaka ni le ba i complete doka kwa no akuma cha ne to mu ko mu lo ti 6000 i 6000 leta ke kinda bi anu oyo kini chate ku oyo kini chate ku jenda bi 5 jenda bi 5 jenda bi 4 ile gbogbo ìmọ̀ lè one something tani wọ́n dàbí two something àbáyọ̀ ẹ̀ amadu aka ní kejì àkọjọ́ kí mútu dàbí one something àbáyọ̀ ẹ̀dà máa lè jẹ́ ń pàdé àkàkí ni ọjọ́ kí àmú dàbí tí three thousand five thousand àkà yẹ ẹ̀ kùsẹ́ máa bù kùtà ọ ní ẹ̀dẹ́ à ń pàdé. ẹ gbogbo ìdíbò Allahu akbar ọjọ́ kí a lè rí ṣe wọn ó nà ilẹ̀ ẹnẹ kọ̀m̀pléènì àti ẹgbàdúró ọjọ́ bí dàbí èkì yàn wá jùlẹ̀ tó abọ́ níbi sọ́lọ́lá ìṣe ọjọ́ ìdún pẹ̀kọ́ kumi kɔlɔ alikahabu aamulu kahabu ɔdɔ ɔkpɛta ɔyɔmɔdɔ lɛ doa omi lɔ omi abomi ma lɔ gɛni mɛ asi ma ko omi ma lɔ yɛ nɔɔfu nu tɔ yaa yaa afɛ tu sɛ ma lɔ ko yi ya wɛda ɔla yaa afɛ tu yɛ wa akini vietnam yi oyi alɛ lɛ egaba ya vietnam ko naam. ọmọlẹ ma, ma ní ma ní kashu àmà produce tó lè pakúṣaká takọ pẹta ọgẹ́nẹ̀gẹ́ akẹrẹbọ́ agẹ́rẹ́ omi yẹ́ kashu ma àkànyànẹ́ omi pàáhù láti yẹ́ kashu ma àkànyànẹ́ kashu lẹ́gìn nàkànyàn ọmọ for the past ọdọ́ méjì yìí nga gudu ko abi company duka ma kuma gbere ta tu to mole o machine mama ni kan yo mo gani o machine gbere ka su wo ya nigeria yi en ki daja ka su kwa ni o do meji gele bu ni re ni ja fa o do meji gele bu ri ko ka ja un tani ya te re so ima che gba du ma ka ja ima che gba du ma kini weda ma ngoda bi ngonyo o machine chine lo a o chine ju alejun taki kasu ma kida bi shine du alijun ne ba to gala nga ja kasu mi ama ati de dudu yo yo ola ki akito uya du ne uya ne uyo la kasu yi <laughs> erigo ẹwọn ẹwọn dun ni a jọ gbegbe lẹ nse ni iya tu ka be lẹ wọn ti ne produce yo yo demand demand kìkẹ tabale a kuma bẹ tuma a ti ni

òǹjò nú àmà káàbìrì yìí òǹjò nú àmà káàbìrì yìí òǹṣàgbó yá máa gbọ́ ní ìlú yá nìmáka yẹn yẹ́nìí ya muhammad ya muhammad an ṣúdùka an ṣúdùka allah warahima na adojú aláhù bọ̀kọ̀ bẹ́ e, ẹ àwọn kìí fùkà jẹ́ o ìjàkà nínà dìní aránáríà àkáàkú ẹ̀wọ́n ṣe o tó dáa dìní ẹ̀ṣàdù akọ́ ọ̀pọ̀tàkì mọ́ akópa ẹ̀wọ̀n rírí àkàkú ẹ̀ṣẹ̀ òní fọ̀kọ́dẹ̀ akẹ́lìnà ilhi alkàjọ ẹ̀dìẹ́lá pàámù gbogbo ohun abẹ́bẹ̀ wà ánà máa mú abáyọ̀ yìí ojú ọ̀pẹ̀ta kìtà nìta abáyọ̀ yìí tó kìtà kẹ̀kẹ́ yìí rúwà ẹnárí àkàkà àkó ẹ̀ṣẹ̀ òun maka òjẹ́ wọ́n lakọ́dá afádùnà àfúnbẹ̀lá àdáàbò àwọ́nyúmá abá àwọ́nyúmá fa àzába yìí ètùgbẹ̀kùn máa tí ní ibi yìí máa nìke àmá maka ọtọlọ kwe maka ọhịa a ana ṅụyọ wọ ma ya tọdọrọ ọ ma ṅụ gbolo kuma kuma kpadu ha kida ka ya bụ maten ụkọla ala iyi iyi oyi egbitile e ụmụ maten ṅụ kapọ ẹgbàgbé tó pẹ̀lú máa ọ wọn yóò ọ̀hún máa ọgbẹ́ ẹ̀kún máa lọ́wọ́ àníbi fọmọ́tẹ̀ká ló lè him حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد نعم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون الله الله تبارك وتعالى إنهم حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب أبا مي amona aka bi nwuma fatana alaihim baba amona aka bi nwuma ebi nwuma tie tukuji ịṅụ bi uji mata fatana lahum fatana alaihim hmm, iru ma ga alaihim ya benede ha ma kasabat wa alaiha ma kasabat ya tiyanyu wa alaiha amda tiyanyu ne turale ne hatta tata na alihim baban aba mona ka aba mona bi muma wani ka muda bi muma ba za azabi wani le tona yake na zaba yi don je azaba mun je ki yani babu azab azab shadidin azaba iye gbiti aba mo ni le bi ma kaza ba e bigile chi ni kare buma e ba aboka boko kwata kare ma mama ya ko e je ndunu ma wa ni bi ke lohu mama ni bi chadwani aba zaba ma mona zaba ka bi special zaba hmm. mojo bi oni le idahum fihi mublisu take ga buma mudi aboku ma gbeju yin ojo ke mamuda mena gbeju yin مبلسون أي يائسون من كل خير أو متحيرون يعني معلم تفسيري ما بابك كنه أنا عذاب كده كجو بيش وجوه ما جوه بدر وجوه ما جوه بدر يبا وجوه بدر كعذاب سبيشال كان كنه جوه ذاك ربما tòrò àmọ́ gbọ́sí ọgbọ́sí dúkìá gbódùmọ̀ lẹ́yìnbá ọjọ́ kò máa jogun bẹ́ẹ̀ dẹ̀ lẹ́yìn ọjọ́ lẹ́màá ṣe kọ́lọ́mọ̀ màmá kó papà kó taka bigi bobo ma bigi yo ma ka inu ja duka kwa ne bi ada bija ka ngo ba na sarare mublisun wani ibn kasir yani hatta idza fatana alaihim baba za azab shadid yani abo e ba e gba duka di han kere buma ama ka bi gba duka cha yo mama ma cha tolo ko en to mase kanui ma ma tolo ko en o ma ta dora wona ma gbujumu mi agbokon alilẹ́tsalẹ̀ àmà káfìrí nìjẹ́ ọgẹ́lẹ́ ma wọ́nyú gbogbo atẹ́gbànyá hata ìdá fẹ́tàhánà àlẹ́yìn aba gbogbo atẹ́gbà kàányá dìọ́nà kà ọ́nì lẹ́bà zá àzábi ṣẹ̀dí ṣọ́nà àzába gbẹ́tìgbẹ́tì nìṣe òǹṣàlámìrí nsi tápadẹ́ òǹṣì àsáà bákítàtàn jáàtù sáàtù bákítàtàn gbogbo atẹ́gbà kìlà gbogbo atẹ́gbàkùnmà jọ́nà àzába ẹgbìtìlẹ̀ kìlẹ̀ sápàkì fún ìzáhùn mobilisun tàbí agbójú yànjọ́ tó dẹ̀ gbàlẹ́ òun lèkè ṣètò bá ọmọ àwọn òbí tó bá rẹ̀ ẹnìkì náà kìlẹ̀ kákìlẹ̀ àwọn ṣèpọ̀ rẹ̀ wallahu ta'ala alam. wa huwa alladhi ansha'a

dókítà múnà níbi ilé ní ṣàkàmú kwana pé àti ní ẹ̀hẹ́ gbogbo bọ́ọ̀lá tẹ́ Kama lé ní bọ́tà mẹ́rin kì kàmátà kì á máa dún bọ́ọ̀lá ẹ̀ ìnìgè mà ẹ̀lẹ́kùn àmẹ́rin kì kàmá tákì á bọ́ọ̀lá ẹ̀ ìnìgè lé àti wala abusar manya al abusar manyu gane eju ki yoyin amen ki dama dama dama dama ta ke jaga ne ba o ki hikima o jo tabaraka wa taala o kaunka an ki ju jo gide ba eju en duki ki da ben foreign yo eju tini eju cha tini ki miss ma ki foreign that is en mune eju cha tini ki enwu mune en du ki ma chi enwu shin tini to ke adamanyu sheun kengu mune du kwa adamanyu kimachal ko ngode gene ngu mune du yo dunia ni kwa adamanyu ki kwa chola umeba ere ere ere ya reject ole ona ki ya reject ole mi ki ni supply iyo mi le supply ba itakile ole wati kuma jẹun mẹ̀ṣá ní ó ti tẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹgbàdú jàkàtí kẹtẹ̀pá àti yaba yẹmẹ̀ ilé kejì ayé ní gbòmìnì ẹgbómi lẹ́gì agbómi bá ìyá supply omi kí ni kí ẹun lẹ́ reject yíò tí là Allahu òun wà ṣe ma ẹ̀dùn ẹ̀ ń padà ni ìràpọ̀ abáyọ̀ yìí akú tabalẹ̀ inú mi akú kí omi lẹ́gì ají ní supply bá òun àbẹ̀rẹ̀ dúdú ẹ̀ lọ yìí akúdú kẹrọ kòmí akọ àwọn ẹ̀ ìdẹ́gbó wẹ́gà bẹ́ẹ̀ dúdú ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ bùrù ìgbà káàkiri psychology òní ẹnẹgà akọ́ psychology akáwọn àgíní ó nà ara kúbà ẹtùgbẹ́ káàmẹ̀kẹ́ bẹ̀lẹ̀ nù ìnáwó kàkà mẹ́kì site ma ụkwụ ẹ̀kọ́ nà ẹ̀yìn nìra kúbà mẹ́kì ní what is the essence of his talk òní ara kú and actual ma danye da mune turukewe ligwo medu tukwani ma tu enwo jali po kado no la ba abudu ke bo kade ba o mi akun atane but turukewe ligwo medu eh ya ka chani gide nge ni tabale ba o mi akwa bi amomi lẹ́yìn ọmọ máa supply aláwọ̀ tàbárakà wọ́ta aláìní òǹẹ́wù bọ́ọ̀lá tí òǹẹ́wù gánà tí wàlá áfìdá máa yóò mẹ́ẹ̀dọ̀ ẹ́kà àdúgbò ibẹ̀ yìí قليلا ما تشكرون وهو منا ما ما جو وهو الذي ذرأكم وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار نعم أفلا تعقلون amúra kọjọ́ ṣe ń wá oòrùn agbárò kan wá yìí tákà máa nà á kèlè pọ́ ní ẹni wọ́hùwà òun kò ń tọjọ́ ohun ṣẹ́hùn ìgbẹ́wà lérí ìdára pẹ̀lú àrùdí òun kú mẹ́ já ya ama ka àwọn èrè kúrò wà lè rí ẹ̀lẹ́gùn ohun kú mẹ́ parukaru yà nẹ́yìn wọ́yí lẹ́yìn ohun gbogbo ohun kìí ọjọ́ lẹ ọmọ mẹ́wọ́n dàbí alóyẹ gbogbo ohun mẹ́yìn adájú oyí lẹ́yìn tòrìjà ohun gbogbo ohun mẹ́ dájú kwanà alóhun نعم وهو الذي يحيي ويميت وهو الذي يحيي ويميت onke chiundu allah le onwa adora ingune taku ma diune wehile wayumit onwa ango dune pa taku ma cha itune tojona endo bwam wala ikhtilaful layli wan nahar obudu akparu du poro onye ajẹ́ngẹ́ ẹni ẹdún ní ọkùnkọ́ lílẹ̀ ní àájẹun bí òhun inú àánú aláwọ̀kẹ́tẹ́ gbàtà mẹ́tẹ́lẹ̀ onye ya ilẹ̀ òkùtẹ́lá fúlẹ́yìn wọn nà ha ẹ̀hùn tó bá wọn ní inú. obi ka deti ume deji ume dome dɔ ka dodo kpalɔ ka kpalɔ ka tsi amukɔlɔ yi du kpakutsa ka yi ame ŋe بل قالوا مثل ما قال الأولون أبا بيبلك قالوا قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أه. أئنا لمبعوثون بل قالوا أن الله ينهي كونما أمام مكة مكة في مكة misla ma qala al awwalun ogane ka be gwele kuma wado ba ma kale ogane bi tinga manu go go kai aba be gwele ka kama yin o ya dalu no ge qalu ma in a idha mitna aideha oge ka ailuku wa kunna turaban kamude kete wa idhaman kamudo gugu a inna lamabawtun obilema ko adaji kwa nei uno blatu ayo no blati boke jiga ee eh, ya ti bọketi ya ta motubu nwa kọlagide na agbọ e, e, e, ahụ kọlagide aya nka ya kwuru anyị gide ka aya gide wallahi tallahi unu bile unu gala oji ya yi nwa kọla tun bu nwa na aka ohun ya dọ̀là lé ọ̀là lẹ́yà kàwé àdínní owó dá abà amẹ́ka mẹ́ àkọ́jú ọ̀nà amẹ́ka mẹ́ àkọ́jú ọ̀nà ọjọ́ ọ̀nà kà mẹ́ àkà yìí ọ̀nà kò nà á náà ọ̀nà mẹ́ àdọ́kọ́jú ọ̀nà o tí àkó nẹ kẹ́ àkú tí àkẹ́ni láwọn ene ke ku piti e ngo pe ba e onda dungo mu do ma bo ne onda bi ile e ma do gele nti agini one ke ene ke liku ai dei bi kama liku kama mde kete kama mdu gugu kama kenyane ame unyi koda gugu le unyi koda gugu le e omu gugu le ma ko onda dungo do ne daji ko ando kama kama kai sio e kan ame e. e gbe ya ka o do kam ne ke be ne

لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إن هذا إن هذا إلا أساطير الأولين لقد وعدنا هذا ما تشعل كل أبانا كده يقبع نحن وآباؤنا àwa pààmù kó ìkọ̀ wa ìgbélé màṣàlùkúrò abánagidẹ́ ipa wa mi kọ́bù pẹ́gbàkì máa mẹ́nu mi ewu ewu ida màtúwà alkúrò àkíní ọjọ́ ọ̀pọ̀ ànàyà dọ́mọ àmà níbi ìgbé ìgbélé màá wá màá kà pẹ́lẹ́ láàbí ìzámẹ̀ni ètò ọgẹ́lẹ́ màá yọ màá kà yẹn ọ̀tọ̀ lílẹ̀dú ọlọ́yọ́ màdùgbà ó rẹ̀ hùn sheikh mama le gbeyan atoluka esuratu yasin ko وضرب لنا مثلا بايا وضرب لنا مثلا ونسي خلقه أبي كايزي قال من يحيي العظام وهي رميم أبو جاكي دوين قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم التكبير akafiri ka ya do ogun n'ogu yi dayi ya mo ogun no gbogbo ma do akini bata ha ọmọ ya ma ma chako ogun jọmọ ya mo gbogbo ẹgbẹ kadu no oyin na ene ene ewu eh, mẹgbẹ ene le kesi mi ara o da kafiri lẹ da eyi surati yasin ẹni ibn kasir volume kẹ volume kẹlẹ dákẹ́ ní kí n lé ọ̀la lẹ. ene ne kesi mi ara da kafiri lẹ da kafiri kì ọgbà níbi yìí tọ memorial alaikum Na, ene ka wa dele ka ngam so as bin wa'il ma'do as o ma wa'il akafir ma'do age asi o ma wa'il eh asi o ma wa'il on wa ugba nabi sallallahu alaihi wasallam yani anibi wa gugu wa egbe yi mbo ka nabi wa wa yi anibi meju koru eh age

ala anya anyị pa kẹ́kú kẹ́ẹ̀tẹ̀ kẹ́ẹ̀dógúgú ka e yẹ túnmà yìí xìlù ká jahannama kọ yà wọn dị awéwò na jahannama. ìmọ̀ yọ̀ la ń bọ̀ àwọn àlejò òde yìí ìtòwúwé yìí dẹ̀ ẹ̀ ọ̀hún yà dájú yẹnu olùwòlùwé náà kú yà ki adu wo gane gide kuma adu daji kwane kuma adu agwe una don Allah tabaraka wa ta'ala kan wa karatuwa ai alu ti ole lele no ola ai surati ati eh ane ne tin ya ki ne je le mo le ada tu bo karate ya kade bo kuma ga ni eh laqad wu'idna nahnu wa aba'una hadha min qabl ma ci suwa alkuri abana gidai ma chawa ma ngoci ama tawa Eh, kubi kubi in hadha ola ye ka kini mahadu ne daji kwando ne daji kwando yi a ati kolle serious no to de illa asatir al awali allo ibi gbele domo eh chole to ati ta gbo me ati ta gbo ma ke ne ti tege ogo ka bo wa mi aka wa ki ti to na ma gbo wa ju ko ni ene ji ta gbo wa ju ko ba ki ma me ni gide yi yeni ki to na gbo wa ju o hego àwọn hmm? olùgídọ̀ ọ̀dáwọ̀ káàkiri kíkà ní àfihàn títàgbó wà sí òun mọ̀ mẹ́rin máa ìrọ́sí kásùrù kìíní wọ́ọ̀lá kásùrù ọ̀wọ̀ kásùrù kẹ́ẹ̀ẹ́ abájọ́ òun mọ̀ wípé mọ́dọ̀ kásùrù ìmọ̀ juma ìmọ̀ àsùbá ìmọ̀ àzúrì ìmọ̀ aláṣẹ̀

قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون الله يعني تما إنني دا kagana na na yake ndo ya ne gara mi en kama gbodu ka ne saka de ane chata ne yi ane igala ka ya gini ata ne yi àbẹ̀bí yàtá náà ni àbúgbàrà yàtá yìí ẹni ànà ànà sáré tó ànà tí a nà táyìn sí ma lè jẹ́ ọ̀tẹ́kàdá gbogbo ká ní tẹ́ ní ọmọdé àkìní land act nrs 1 ìgbàmọ̀ anya ke land tenure system yìí omole ma ke omole nge ko che land act order ki bonya ne ka juju ujo yi omo ma du gure yu akini du kan se ka du ya ne country government ne yi ane duke wa ke ane mi ane baba mi ane yi ke un duke jon government decide ka kunga dire chi pru ya di domo enu ya ke government nu im di government wa ko leun kaka ma tini ti enwo omole unazani me ya eh, duto amma gbogbo daji ya nwere emi o daji adi ti yin am na chiki to ma niki compensate ye ma we gboko re ni we gbe na ba ni im na je ga gini ehe gọọmenti ene ma gọọmenti tụ ya ni ene kika ni atawa atata ati gọọmenti ogbodo agbapụ chekọ yo agini ma tawa nini ene nane wọmen fi ha gbaamenwu dugide ha na enene ikuntum taalamu jenkume muhilini lọchochi ama ya dòrò sayaquluna lillah qul afala tadhakkarun sayaqulun ma ya dòrò ya kí ni mo yí máa léhun àtàmà ta ta tàtà tànà gbọ́dún ma ọjọ́ abdu abdu mm. to an ta ma na riya na'am قل من رب السماوات السبع ورب العرش العظيم أما عمده إليه سيقولون لله أبوزوا أكاكيك هما قل أفلا تتقون يعني قول عن ابن ودع بكمينيني من رب السماوات السبع أنا شهود أجال ميبي أنا شهود أجال ميبي ورب العرش العظيم أنا شهود

yẹn na ọjọ́ ẹ̀jẹ̀ jesus christ ẹgbàgbẹ́ wá kù yẹn ni ẹ̀ẹ́dẹ́kọ́ àbàkọ́ àná ẹ̀ẹ́dẹ́kọ́ àbàkọ́ àná àmọ́ ẹgbà òwe kàti lè wúdo dọ́là ń dún ẹwé yìí àná yìí. ẹgbàtí tó tó yóò ẹ̀bà àbàkwá nẹ̀yìn kì máa wẹ́lẹ̀ lẹ́ta ní onúwọ́ yóò jẹ́ ẹ̀gbàlẹ́ ẹni ẹ̀gbàlẹ́ ọyọ́ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ tó alìkì yéyì lẹ́yìn tákì mú tákì àdàbí àti ìdí

yoto anibi anibi onugungu christ adi ni yangu practice today ne gali bi christ o ma do ti christian ni to onugungu christ ya o ti christian ni ye christ ti christian ni je because christ bi tell le bole len ene ke le bele ne le ti christian ni to christ ti christian ni a ka mu da bi christ a ti christian ta boku ma wa do ba christ e o ja ni ma because ina boku ma yele dama di christ abamu ne gine le bi christ di dama mu le christian ibo kuma gila yi before ta kuma waha ta christ bi bi waha yan ta dini ma yani en na dini gere bo to ye du ti gidi nga ma dini ke si e o ta di ma ka ka dini ka ma se de to ye da dini le ti gidi nga ma to nga do ye le ka o ye mu ti gidi nga ma e ko adini ye cha papa so automatically imagine ka na ye yada dún there are logical questions like this a mami táwọn máa ni jọ túmọ̀ nínú tí pa kúrú náà lè la aláhùn òun nu òun náà òun ànàlà sí òun ànàlà sí òun tí do òun tí sí kúrú kàwọn yìí أفلا تتقون أي لتكم ما تشوفوا يولن كل قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون أما أدعي سيقولون لله أبو يا أكي أجي عنا يسحرون الله أكبر قول الله كاون كاكني كاوما من بيدي ملكوت كل شيء وقبه ودوشي ونهددا وهو يجير ولا يجار عليه ohun tẹ́nẹ́ kí a gbótú mọ̀má gbótú mọ̀ òní oúnjẹ aláhùn rẹ̀ yòjí ìrú ohun agbótú wọ̀lá yòjáàrù àlẹ́yìn máa ń dà gbótú òjéhùn èyí yòjí ìrú tí a yughayithu wa yahmi man yasha wa ya jadu ene dukiru miju ene kiroji ju ojo mu chen ko ju amune homola ene kingo chen ene kingo chen la oduye yujiru de onwa onwa onwa on chene kuma an on chene kuma ma ngo chene la oduye yujiru de ya e gbo na enyi egbo maki jaru ene umola be kene ko fun duru jana ne de ishi arab jaru al jaru ene ko ene ki mera na ne ki dudu bu ana ne to allah yujiru allah ahu ne mero la na ne yi un ahu ne mero la na ne un mama ne ki chenele un dure ni wala yujaru alayhi to un ne muda ne ki hwene mu ne mola ko yo ma Wa ni tso nà ẹ̀hún kọjú ọmọ ẹnìlẹ́ hàn ni tso nà ẹ̀hún kọ ẹ̀mẹ́ ẹnìlẹ́ hàn mọ́ la. ọjọ́ àti ni dẹ̀hún kẹrẹ̀ bó ni àkànyà ọjọ́ dá dákẹ́mẹ́ ẹnìlẹ́ hàn mọ́ ajá kàkànyà ọjọ́ kíkọ́ ni kẹrẹ̀ ene ke chati ko ene ke jadu ne bo joten e ene ke hana one bakanya yo joten o yom da ne ke hana yewe ke ma da kanya kada bane munen yujiru wala yujaru alayhi de in kuntum ta'lamu ene chene laita kinike jadu ne bakanya te ko ma ne ke du jadu nu jadu du bakanya muteni ke in kuntum ta'lamu tan kuma nu ma nu

etu na gbedu kemo emo ibedu ogbo ma ngodu me ibe ibe tu ida aba me ni tafsir ya me tara maka mo ige fa anatu haruna maka mo kifa tadhabu kulukum wa tuqdauna wa tusrafuna an tawhidillahi wa ta'atihi ogbo nga kele me le jojoji ida tangu mani ke mo joni سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اما من القران ولا مو pọ́tẹ̀yìn ni yìí yá ìmẹ́sẹ̀ ni ó تفسير ابن أسر تفسير ابن كثير تفسير الجلالين تفسير